ìyálé mi ọjọ́ ògan ọ̀lẹ́ màmá oúnjẹ sè nà ẹ wò kò sí gbẹ́tà nígbà kùkù nílé yìí o. wọn kì í ṣọ̀rẹ́ dájú mi tó bá jọ̀rẹ́ dájú mi ni wọn wọn ní dúró síta gbangba bẹ̀ tá a máa gbàṣọ fún mi. àwọn òṣèré Nollywood Yorùbá tó jẹ́ wípé láti kékeré ni wọ́n ti máa ń kópa nínú àwọn eré Yorùbá ni a fẹ́ bojú wò nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì jẹ́ wípé títí di àsìkò tá a fi ń sọ̀rọ̀ yìí ni wọ́n sì ń kópa nínú eré dáadáa bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti dàgbà báyìí ẹni tí a ó kọ́kọ́ dárúkọ láàrin àwọn òṣèré náà ni Azeez Ijaduade ẹni tí gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ọlá láti pínnìṣín ni Azeez Ijaduade ti máa ń kópa nínú àwọn eré Yorùbá ìdí ni wípé ìlúmọ̀ọ́ká òṣèré ni bàbá rẹ̀ ìyẹn Waheed Ijaduade ti ṣe di méjì fún ìdí èyí pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá rẹ̀ di méjì àti ẹ̀bùn olóyèdè Ọláìyá Igwe tí í ṣe ọ̀rẹ́ bàbá rẹ̀ àti pàápàá nítorí kò lóǹkà àwọn ẹ̀bùn èyí tí Azeez Ijadu ní láti pínníṣín ló ti di ìlúmọ̀ọ́ká òṣèré pẹ̀lú àwọn ipa pàtàkì tó kó nínú kò lóǹkà àwọn eré Yorùbá tó láàmìlaka pàápàá láti bíi 90s lára irú àwọn eré bẹ́ẹ̀ ni Jẹ́ ń sinmi Ìró ẹṣin Ẹ̀dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipa tí azeez ijàdùadé kó nínú jẹ́nsinmi àti ìró ẹṣin pẹ̀lú ohun tó fà á tó fi di ìlúmọ̀ọ́ká lójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn títí di òní olónìí ní gbogbo àsìkò náà bóyá ni azeez ijàdùadé tí ìju ọmọ ọdún mẹ́wàá tàbí méjìlá lọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ jankan tó máa ń jábọ́ lẹ́nu rẹ̀ àgbàlagbà mìíràn pàápàá kò lè sọ ènìyàn kò lè wo àwọn eré èyí tí Azeez Ijaduadé Ọlá kópa nínú ẹ̀ nígbà tó wà ní kékeré kí ènìyàn ó má rẹ́rìn àrín tàkìtì àti àrín tọ̀ sí ṣòkòtò àmọ́ lónìí Azeez Ijaduadé Ọlá ti di àgbàlagbà òṣèré kódà adarí eré àti olóòtú eré ní í ṣe pẹ̀lú ó sì máa ń kópa nínú àìmọye àwọn eré tó sì ń jáde títí di òní olónìí níbi ọdún tó kọjá la gbọ́ ìròyìn wípé àwọn ọlọ́pàá kan ṣèèṣì yìn ìbọn fún aziz Ijàdùadé ọlá tó sì ṣe bẹ́ẹ̀ bá a lọ́rùn ṣùgbọ́n orí kó yọ lọ́wọ́ ewu ikú. ìràwọ̀ òṣèré ńlá ni Azeez Ijàdùadé tí gbogbo ènìyàn mọ̀ sí ọlá o àwọn ipa tó ti kó nínú eré Yorùbá lásìkò tó wà ní píníṣín àti èyí tó ń kó lásìkò yìí kì í ṣe ohun tí ènìyàn lè gbàgbé ẹlòmíràn tí a ó tún dárúkọ tó jẹ́ láti kékeré ló ti máa ń kópa nínú àwọn eré Yorùbá ní Kúnlé Afọláyan ìdí ni wípé lára àwọn tí wọ́n fi ìdí tíátà àti eré sinimá lélẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ní bàbá rẹ̀ tó ti dolóògbé ìyẹn olóògbé adéyẹmí afọláyan tí gbogbo ènìyàn mọ̀ sí Adelove láti ìgbà tí Adelove ṣì wà láyé ni Kúnlé Afọláyan ti máa ń kópa nínú àwọn eré bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré bó tilẹ̀ jẹ́ wípé a kò dá ojú rẹ̀ mọ̀ lásìkò náà ṣùgbọ́n nínú eré àgbéléwò Yorùbá kan tó jáde lọ́dún 1999 tí wọ́n pe àkọlé ẹ̀ ní Ṣaworoide ni Kúnlé Afọláyan ti wá di ìlú mọ̀ọ́ká gbáà Mainframe Productions òpómúléró ló ṣe àgbékalẹ̀ eré àgbéléwò tí wọ́n pè ní Ṣaworoide tó sì mi ìlú mi gbòòrò bí lákàtà bó ti mi inú oko kúnlé afọláyan ló kópa arẹ́sẹ̀jábàtà nínú eré náà lásìkò tí kúnlé afọláyan kópa nínú eré ìṣàwòrò idẹ kò tí ì lè ju bíi ọmọ ọdún méjìdínlógún tàbí ogún ọdún lọ àmọ́ lónìí kúnlé afọláyan ti wá di àgbàlagbà òṣèré kódà a kò lè máa dárúkọ àwọn òṣèré nollywood lórílẹ̀ nàìjíríà èyí tí ọlọ́run ti gbà fún ká má dárúkọ kúnlé afọláyan ọ̀pọ̀lọpọ̀ àwọn eré sinimá jàǹkànjàǹkàn ló jẹ́ wípé Kúnlé Afọláyan ló ṣe tàbí tó darí ẹ̀ láwọn bíi October one Mọkálíìkì Aníkúlápó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlòmíràn tí a kò tún lè ṣe láì dárúkọ rẹ̀ nínú àwọn òṣèré Yorùbá tó jẹ́ wípé láti pínníṣín ni wọ́n ti ń kópa nínú eré ni Ọpẹ́mípọ̀ Bangbọ́pá láti bíi ọmọ ọdún mẹ́sàn-án ni Ọpẹ́mípọ̀ Bangbọ́pá ti ń kópa nínú àwọn eré Yorùbá ó ṣe nínú àwọn eré ọlọ́sẹ̀ọ̀sẹ̀ kan èyí tí wọ́n pè ní living next to you láti ọwọ́ Opa Williams àmọ́ nígbà tí Ọpẹ́mípọ̀ bá ń gbọ́pá kópa nínú ìlúmọ̀ọ́ká eré Yorùbá kan tí wọ́n pè ní Maradona ní ìràwọ̀ rẹ̀ ti tàn kékeré pátápátá ni ọmọ náà sì wà lásìkò náà bí ó tilẹ̀ jẹ́ wípé eré apanilẹ́rìn ni eré náà Ọpẹ́mípọ̀ bá ń gbọ́pá ló ṣe ìyàwó kejì ọ̀gá Bello nínú eré náà tó sì kópa pẹ̀lú àwọn òṣèré jàǹkànjàǹkàn bíi péjú ògúnmọ́lá mojí ọláìyá ìyábọ̀ òjó ọ̀gá bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipa tí ọpẹ́mipọ̀ bá ń gbọ́pàá kó nínú eré maradona náà ló ṣokùnfà bí eré ọ̀hún ṣe di ìtẹ́wọ́gbà nítorí wípé ó ń ya ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́nu bí ọmọ kékeré ṣe lè máa sọ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì eléyìí tó ń jáde lẹ́nu rẹ̀ tó sì jẹ́ wípé ó ṣe eré ọ̀hún dáadáa lónìí ọpẹ́mípọ̀ báńgbọ́pá ti di àgbàlagbà òṣèré ó sì ń kópa nínú eré àmọ́ bí ènìyàn bá rí i lásìkò yìí ènìyàn á ṣì í mọ̀ nítorí wípé obìnrin ti dé gan-an a kò sì lè má dárúkọ Samuel Ọláṣẹ́yìndé ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Samuel nínú eré ọmọ ọ̀kan lára àwọn jàǹkànjàǹkàn ìlúmọ̀ọ́ká àgbà òṣèré ní bàbá rẹ̀ tí í ṣe Ajírébi láti kékeré píníṣín ni Samuel Ọláṣẹ́yìndé ti máa ń kópa nínú àwọn eré pàápàá àwọn eré tó ń jáde láti àkàtà Kórèdé Films nígbà náà lára àwọn eré èyí tí Samuel Ọláṣẹ́yìndé kópa nínú ẹ̀ nígbà tó wà ní píníṣín ní ìjà ọmọdé Sọló Mákindé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì kò sí bí ènìyàn ó ṣe wo Samuel Ọláṣẹ́yìndé nínú eré lásìkò náà tí olúwa rẹ̀ kò ní rẹ́rìn-ín àríntàkìtì nítorí wípé àwọn ọ̀rọ̀ kàbìtìkàǹkà tó máa ń jáde látẹnu rẹ̀ ó kọjá kèrémí a gbọ́ wípé Samuel Ọláṣẹ́yìndé ti jáde yunifásitì níbi tí ó ti kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ òfin èyí tí a mọ̀ sí law àmọ́ títí di òní olónìí ló jẹ́ wípé a sì máa ń rí nínú àwọn eré kọ̀ọ̀kan èyí tó ń jáde bákan náà ni a kò lè má dárúkọ Kabirat Kafidipẹ ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Arápáre Gángan ọdún 1999 ni Kabirat Kafidípẹ̀ pàápàá di ìlú mọ̀ọ́ká nígbà tó kópa nínú eré Túndé Kèlání tí wọ́n pè ní Ṣaworo Idẹ òun àti Kúnlé Afọláyan ni wọ́n jọ kópa papọ̀ nínú eré náà òun ló sì ń jẹ́ arápárí gangan nínú Ṣaworo Idẹ ipa tí Kabirat Kafidípẹ̀ kó nínú fíìmù Ṣaworo Idẹ kì í ṣe kékeré ní gbogbo àsìkò náà bóyá ni ó tí ì lè ju bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọdún méjìdínlógún lọ ọmọ ọba ni arápárí gangan nínú fíìmù Ṣàwòrẹ́dẹ Kọ́lá Oyèwọ̀ àti Bukky Wright sì ni àwọn òbí rẹ̀ kò lóǹkà ṣìtún ni àwọn eré èyí tí Kabirat Kafidipẹ ti kópa nínú rẹ̀ bíi White Handkerchief The Campus Queen The Narrow Path àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí di òní olónìí Kabirat Káfídípẹ̀ ṣì ń fakọyọ àmọ́ obìnrin ti dé gbáà bí a bá sì ń dárúkọ àwọn òṣèré Nollywood Yorùbá tó jẹ́ wípé láti pínníṣín ni wọ́n ti máa ń kópa nínú àwọn eré a kò lè má dárúkọ Jamiu Dagunro ẹni tí í ṣe ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré onítìátà tó ti dolóògbé tí gbogbo ènìyàn mọ̀ sí Dagunro láti ìgbà tí Jamiu ti kéré lòun pàápàá ti máa ń bá bàbá rẹ̀ kópa nínú àwọn eré ipa olóògùn jagunjagun babaláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni bàbá rẹ̀ Dagunro máa ń sábà kó nínú eré ipa yìí náà ni Jamiu Dagunro pàápàá fi bẹ̀rẹ̀ láti píníṣín kó tó wá di àgbàlagbà ipa rẹ̀ nínú fíìmù kan tí wọ́n pè ní one hundred years kì í ṣe kékeré Jamiu Dagunro ṣì ń fakọyọ títí di òní olónìí àmọ́ bí ènìyàn bá wo àwọn eré tó ti kópa nínú ẹ̀ nígbà tó wà ní kékeré kí ènìyàn wá fi ojú náà wò lásìkò yìí kò sí kí olúwa rẹ̀ ó má rẹ́rìn-ín ìdí ni wípé ọkùnrin ti dé ọ̀pọ̀lọpọ̀ sì tún ni àwọn tí wọ́n jẹ́ òṣèré Nollywood Yorùbá tó jẹ́ kékeré ni wọ́n ti máa ń kópa nínú eré tí a kò dárúkọ nínú fídíò yìí a kò lè gbàgbé Àlàbá Onírẹsì Sàtíà tó ti dolóògbé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì